إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 àwọn ọkọ mi wà nílé orí tó ṣe fún wa nínú ọkà ìṣẹ̀lẹ̀ tó ní tí kìí bá sọ̀rọ̀ náà. Ọgbẹ́ orí aná wa ọlọ́run ká ilé ìjọba nìkan náà láàmú àti fún. Bákan náà ìdúpẹ́ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ bá fún wa láti máa lo àwọn akẹ́ náà sí ojúkọ̀ náà tọ́lọ́run lára ìdúpẹ́ bọ́lọ́run àti ọ̀la rẹ̀ gàgbé lọ. Ẹ̀dẹ̀tọ́lọ́run tó lójú ìlò ibi tọlọ́mù ibi tọlọ́mù fẹ́ ìfojú náà ló fẹ́ ntọlọ́mù lẹ́ni ti fi ń gbọ́ gbogbo tó dára tó rẹwà tó kúlégé ìgbẹ́ni bẹ́ẹ̀ náà fi dínà tó fẹ́ kọ́lọ́mù balẹ̀ ẹni ọlọ́mù ọkùnrin láhá ti ń gbàlùkù náà tó sọ̀rọ̀ tó dáa tó fi rántí ọlọ́mù ìgbẹ́ni bẹ́ẹ̀ náà tó fẹ́ ọlọ́mù àti ọlá rẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ tọ́lọ́mù ní dúkìá lọ́bẹ̀rẹ̀ sí ní iná tó jọ́ ọ̀nà àti ọlọ́mù ẹni bẹ́ẹ̀ náà náà tó wà ní ọtí pípẹ́ fún ọlọ́run ọba tó ń lára láti lọ. ìjọba tọ́lọ́ ń ṣe fún wa òrè tọ́lọ́ ń ṣe fún wa àwọn amúlẹ̀ àti ìkẹyẹ àti dáadáa rẹ̀ lórí wa pọ̀ gan-an púpọ̀. àlè dúpẹ́ ìtọ́lọ́ ń ṣe fún wa tán ṣùgbọ́n bí a ti mọ àti dúpẹ́ bọ́lọ́ ọba ìdíkẹ́ ọlá bọ́lọ́ ọba ti tóbi jù bẹ́ẹ̀ lọ náà ni ó sì fi gbà lọ́wọ́ wa ìkẹ́ ọlọ́wọ́ àti ìkẹ́ wọ́n máa bá òṣìṣẹ́ ọlọ́run ẹni tí ọlọ́run bá rán sí wa gẹ́gẹ́ bó ti rán gbogbo àwọn òṣìṣẹ́ tó ti wá síwájú yàtọ̀ sí pé iṣẹ́ tiẹ̀ tóbi ju tiwọn lọ wọn náà ní pé iṣẹ́ tiẹ̀ jẹ́ iṣẹ́ gbogbo iṣẹ́ gbogbo àgbáńlá ayé lọ́wọ́ ọba ìdíkẹ́ lágbélé lọ́wọ́ ìdíṣẹ́ yìí náà ni òṣìṣẹ́ ìgbẹ̀yìn tọ́lọ́wọ́ bá rán bẹ́ẹ̀ nínú àgbẹ̀yìn tí ó sì ní sí àtẹ́bí kan lẹ́yìn rẹ̀ àti òṣìṣẹ́ kan ọtọ́ka lórí wípé iṣẹ́ tí wọ́n hàn yóò jẹ́ sí àgbáyé yóò sì jẹ́ sẹ́kọ̀ tó ti pé ní àwọn ní bùkátà kankan mí mọ́ lẹ́yìn rẹ̀ sálíkì àwọn ọlọ́mọba ìrẹ̀kẹ́ láti òfin dé ọlọ́mọba pé iṣẹ́ rẹ̀ dáadáa ó sì gbé ẹ̀sìn rẹ̀ ọlọ́run ti yọ rẹ̀ ọyọ́ lẹ́sìn pé ti sàlàyé fún wa pé yọ wa lẹ́sìn. ti àlàyé ẹ̀sìn ṣe wàhálà púpọ̀ kí àwọn èèyàn wọn tó kọ́kọ́ pé àwọn ìdílé rẹ̀ pé wọ́n lẹ́yẹyọ lẹ́yẹyọ ó pè wọ́n nídìlé nídìlé nídìlé ìdí ń pè wọ́n ní sọ ìpè tán àkédó àwọn mọ́sàkó mìíràn náà ẹ lára yẹ ìpara ikú nínú náà ẹ ṣe tẹ̀ fi nílé ọ̀nà ọba ìrìnkìọ́lá wọ́n ní ní ìlà àmúlẹ̀kù ìlà àmúlẹ̀kù lẹ́kọ̀ọ́ mìíràn náà ló ṣe wà. ibi ìní kápá kankan tí mo lè ṣe fún yín níwájú ọlọ́run ọba dàbí yàrá tí kẹ mọlọ́ọ̀fà kẹ ju tọlọ́ọ̀fà mọ̀ sí lọ ẹni kàkà kàkà kàkà ẹni tóbi lórí ọmọ rẹ Fatima lọ́dún yà máa ń gbọ́ra ẹni àwọn ọ̀dọ́ ha ẹni tó ń sọ pé yà Fatima àǹkìrì iná sàkì mi nà ẹ̀yìn ní ìlà ìlúkulẹ̀ kìbi ní ọmọ mi ṣẹ́yà lórí ọmọ mi Fatima lára rẹ lọ́ra rẹ gbára rẹ kó níbi ìyá pẹ̀lú ìgbàgbọ́sí ọlọ́mọ tó ní dáadáa ju mi ní ìkápá ìkápá kankan ìlágbára lórí kankan lọ́dọ̀ ọlọ́mọ àti ọlọ́mọ ànábi kó níbi ilé sàlàsàlà ọlọ́wọ́n bá ara wọn tó sọ fún pé iṣẹ́ rẹ̀ tó ń gbé fún kókó ló ń bọ̀ rẹ̀ fọ́sà àbí máa tó ń lọ wàhálà rí àní mùsùlùkì ọlọ́ọ̀ni polówó tá a hàn sẹ́rí kù àwọn ọjọ́ ẹlẹ́bọ̀ òjijì ọlọ́sọ̀lá àlùsọ̀lá fún wa kéde ìwélé látara yìí pété yẹn bá ń pariwo ẹ̀ sísàlàyé ẹ̀sìn fún àwọn ènìyàn gbogbo àwọn tó ń fẹ́ tó ń fi ìbàjẹ́ jẹun àwọn tó ti kí wọ́n ṣe nǹkan bí ìtọ́lá tó fẹ́ lọ sùn hánà tó wọ̀ dáhàlà wọ́n dìde ogun wọ́n múra gbogbo sẹ́ni tí ń gbégbé sílẹ̀ ẹ̀sìn ọlọ́run wọ́n sì bá sọ̀tẹ̀ wọ́n bàjá gbogbo tí wọ́n ní ìlú ẹ̀dọ́ fi gbogbo sí. lójó pété wa náà sábà ní wọlé ìlàwùjọ ti wa lónìí kò ní jẹ́ àjòjì fún etí wa gẹ́gẹ́ bí ó sì ní jẹ́ àjòjì fún ti wa wípé ìṣesí irú àti òdodo bó ṣe rí nìyẹn kò sì ní yé máa wà bẹ́ẹ̀ títà ìkẹyàmọ́ ọlọ́wọ́ kéde ẹsẹ fún wọn ẹni tí wọn ti mọ ní alamin tí wọn ti mọ ní asọọdìbò wọn mọ ní olótìtọ olùkọkàtà òde tó ti gbé gbàtó ti sọ̀rọ̀ yìí wọn bá láwọn kọkàtà má wọn wàá gbà lódodo má subhanallah wọn tún wàá múra àti gbogbo tí a lè sọlá oríṣiríṣi gbogbo àwọn ọ̀nà ni wọn gbà wọn fi múra fún àdókòlá láti fi mùkó láyé ṣùgbọ́n bọ́ọ̀ pé ẹ̀mí ọwọ́ ọlọ́wọ́n bá ẹ̀dẹ́gbẹ́ ọlọ́lá àkọsílọ́wọ́ ẹ̀dá ìdí ọlọ́run pa láti ẹgbẹ́ kó ṣe hijira sí ìlú Mẹdínà wọn dé ìlú Mẹdínà ọlọ́pàá ẹ̀sìn láàyè tọ́ ọwọ́ àwọn oríṣiríṣi oògùn sanabi sọlọ àwọn àlùsọlọ sọjà anabi tó kó olùtá ọkùnrin kò tún ní gbèrú Mẹdínà so oríṣiríṣi àwọn ìjà ọwọ́ abẹ́rẹ́ láàyè kan ìṣe ọlọ́run sọlọ níbi tí ayé ẹsẹ̀ rí kó ṣe ó lá farada ó lá tẹ̀mọ́ra ó sì wá jagun ojúwe náà jagun sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run wá sí ọlá nígbà jùlọ bẹ́ẹ̀ làwọn sọ̀hábà bẹ́ẹ̀ làwọn náà ṣe tí wọ́n tó di abẹ́lé sọ́tà wọn rẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba ìrìnkẹ́ láti títí ọlọ́run fi ní kí á tó rí tó náà ìwádìí ìgbà gbogbo wọn ọlọ́run bá ká gbogbo wọn bákan náà gbogbo ẹni tó tẹ̀lé ó tèmi àtẹnukọ ká wa níkan nínú àwọn tó ti gbé ọjọ́ oríire dáadáa tí ó tẹ̀lé dáadáa wọn pẹ̀lú dáadáa tí a ti fi sílẹ̀ Ọlọ́run àkọ́kọ́ àti wọlé ìdílé ìlú sí pẹ̀lú ní òní kété yọmọ ìlàhàd ètò ti gbé ọjọ́ àtúrálì tí wọlé ìṣòro bìṣáàbì ti máa tẹ̀lé wúlà àmọ́ alùpùpù wa máa yẹ àti wà wáhì wà ní ọjọ́ ẹlẹ́ẹ̀kẹtàlélógún. nínú oṣù jùmọ́tò lóko láti fi oṣù ẹlẹ́ẹ̀ka wa ní pọ̀tẹ́pọ̀tẹ́ ní jíra tẹ̀lé sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀ ìṣẹ̀lẹ̀. ìdí péré ní ọjọ́ nínú oṣù ti ṣe oṣù alákọ̀ọ́kọ́ ti wọn yẹn náà nígbà tí ọdún ti wọn náà gẹ́gẹ́ bí ṣe nínú wọn ní sọgbọn ìsẹlẹ wọn jẹ sẹlẹ fẹwẹ fún gbólógbòlù mọrọ bẹ́ẹ̀ bí o ti ìpìlẹ̀ tíra wọn ní gbólógbòlù mọrọ ní àjẹlẹ ti àṣàm للعلامة المحدث ابن حجر العسقلاني رحمه الله تعالى رحمة واسعة. لسه في شيخ ذاكاي الإمام الصنعاني وأنا متشكر لك يا رحمة الله عليه آيات لكتاب الجهاد تعالى بنا سنين ibi tí a ti gbé lónìí wọn náà ní báàbò ìjíṣẹ́yàtì wẹ̀lẹ́kọ́dínà báàbò ìjíṣẹ́yàtì wẹ̀lẹ́kọ́dínà ojú ọ̀nà ti ń sọ nípa àwọn nǹkan tí ìdí àwọn tí wọn àyè ṣe mùsùlùmí tí wọn fẹ́ wọn fẹ́ lákòóso mùsùlùmí wọn máa san bí ìtàn àtàlẹ́ pè ní bí ìṣàkọlẹ̀ wọlébónínà àti àdéhùn ojókòó omi ẹjẹ gbogbo osinmi ẹjẹ gbogbo ọrọlẹ lásìkò kan dàsìkò kan àmì ìjà láàrin ara wa fún bàbá yìí àgbègbèrè bónínà ojú ọ̀nà méjèèjì ọ̀nà làmàfi àlàyé alhazharu fi alhadith annaha ma'qulatun.

yọọ máa tó mìíní à ń tó dára àlẹ́ ní fi ìtura gidá nìyí ètò ti pé ńgbà tó bá tán yóò jẹ kí ẹ̀mí rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ kó lè wà nínú àpò yóò sọ ẹ̀mí rẹ̀ àpò ẹ̀mí rẹ̀ sínú àpò yẹn gbé tọ́ba ti ń sa jíríà àdéhùn ti bẹ̀ láàrin wa nìyẹn sa jíríà rẹ̀ kò sinmi wọ́n ti kó dínà. هي مشاركة أهل الحرب إن تجي لبننا هنا لكافي أو كما جاء لبيع باجا كاك وانزل لمدة معلومة ناسك كام توجه فاسك تاجا وتاتما لمصلحة nítorí dáadáa kan nítorí àǹfààní kan nítorí ìtẹ̀sí kan tó wúlò òun láti kọ ọdún sílẹ̀ pé títí tí ó fi di bàbá yìí sẹ́ni kàkà tí ọba làwọn jà lọ wa. ǹjẹ́ wàá fa ìjà ní píríọ̀dù gbàtí wọ́n sọ pé kò ní sí ìjà yẹn tí ò ní sógun yẹn ajẹ́ pé kan nínú wọn ti lọ́lọ́ sí jàmbá sẹ́nu wọn lọ sí jàmbá ṣíṣe kó bọ́ síbi lè wọ́ bẹ́ẹ̀ lẹ̀ padà. wọ́n máa ṣe wáyé yẹ́sẹ̀ lójú sí ẹtì ìgbà tí wọ́n ṣe bí ìdákọ́lẹ̀ yìí tí wọ́n ṣe ní òfin nínú ẹ̀sìn ọjẹ́ rádàtò ti sẹ́yìn alẹ́ àgbà ọdún ẹlẹ́ẹ̀kẹsàn-án lè tọ́ ọmọ jù wọ́kẹ́lá sánàtò sàmánì àkọsọ pé ọdún ẹlẹ́ẹ̀kẹjọ ni ìtọ́ka jọ ọdún ẹlẹ́ẹ̀kẹjọ wọn bẹ̀rẹ̀ ní wọn sọ pé ọdún kẹjọ òun náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àdìjíṣìyà. alákọ̀ọ́ ní ojú ọ̀nà ọjọ́ hadithi tọ́wọ́ láti ọ̀dọ̀ abdulrahman ọmọ àwọn ọlọ́dún yẹn lọ́wọ́ sàrànlá àjọ ọ̀kọ́ ọgbẹ́ bí ìfìdí ti nà bí yóò ṣe lọ. أن النبي صلى الله عليه وسلم أخذنا يحيي الجزية من وجود عدم وأول الضريب الضريب في الوقت فيها انقطاع قال الجودة أخو عبد الرحمن ومعاوية في لحظة بوارية لما سبب الصحابة يعرفون فلذا جاء النبي محمد صلى الله عليه وعلى آله وسلم أخذها أخذها yaani alimisiya ọgbà tí a pè ní ìtakọ́lẹ̀ yìí ní màjúrì hajar lọ́dọ̀ àwọn ọ̀pọ̀ náà àyíká pè ní ìlú tá pè ní hajar alimọ́ ọ̀pọ̀kọ́rí ọgbà hadithi náà wà wọ́n ní hadithi ó tún lè ojú pọ̀nà míì nínú mọ́wàkọ́ ti ìmáàmù Malik wọ́n ti máa bọ̀ ọ̀pọ̀ tààlà ṣùgbọ́n ìtọ́wá níbẹ̀ yẹn. فيها قطاع سكتك كواعب يجيب بمبت سوق وهي ما أخرجه الشافعي هنا نسي إمام الشافعي مجاجد عن ابن شهاب لا تدعى أما شهاب أنه بلغه قلت قال تدعى أن رسول الله صلى الله عليه وسلم أخذ الجزية من مجوس البحرين ìdáradà nínú sọlọ ọgbà owó ìdákọlẹ dúkìá ìdákọlẹ ọgbà lọ́dọ̀ àwọn ọgbọnà àṣọyé kọlẹ bẹ́ẹ̀ nàkẹ àlìmọ bẹ́ẹ̀ nàkẹ àti wọmọ ṣìlá tìmọ ṣìlá wọn sọ báyìí pé ìnáma àkọlá àdìsàwọ àníkùnrin mùsáyà wọ́n fẹ́ mùsáyà hasan al-mursal hadithi rẹ̀ yìí wọn lọ gbà lọ́sọ̀dọ̀ àwọn àwọn sàyìn àwọn sẹyìn ìbámu àwọn ìbámu tàbẹrẹ yìí ìbámu sẹyìn àbùsì ni mọ́sálù rẹ̀ hasan tẹlifẹ gẹ́gẹ́ bá ti máa ń sọ fún wa pé hadithi mọ́sálù hadithi kan tó ṣe wípé ẹni tọ́ka kó tó kọ òjijì ọlọ́pàá lọ́wọ́ àdìsọ́lọ́pàá ṣe ni wọ́n yọ kó bẹ́ẹ̀. mọ́sálù ṣe ó lè tẹ̀lé lọ́dọ̀ àwọn sọ̀hábà mọ́sálù sọ̀hábà bẹ́ẹ̀ mọ́sálù àwọn sọ̀hábà yìí náà bẹ́ẹ̀ ó ti bẹ́ẹ̀ káàkiri káàkiri jù bẹ́ẹ̀ lọ. lápẹ̀rẹ̀ bó ti lè tẹ̀lé lọ́dọ̀ àwọn sọ̀hábà oníkàyọ̀ pé kí sọ̀hábà yìí kan kọ́mọ́tì sí ní ìjókòó tó ti fi ọlọ́sọ̀lá lọ́wọ́ àyọ̀sọ́lá ti sọ̀rọ̀ kan sọ̀hábí ti wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó wá sọ fún ìdí òsì bẹ́ẹ̀ pé á ọ̀rọ̀ ńlá làlá mi sọ lóde o ọ̀rọ̀ yẹn á ó dùn mí tó sí bẹ́ẹ̀ kí lọ sọ ẹni ẹ wá sọ bá ní sọlá lọ́sọ̀ sọlá lọ́sọ̀lọ̀ ìgbà tẹ́ni tó kọ lọ́dọ̀ sàbí yẹn fẹ́ sọ fẹ́lú mi kò sọ pé mo gbọ́ látọ̀dọ̀ lágbájá nípa nàbí sọ̀bá ìfọ̀kànsọ́tà àti látọ̀dọ̀ àtẹ́bí sẹ́ẹ̀ mọ̀ pé ẹ̀jẹ̀ òun lẹni tí ọ̀rọ̀ ti kí ni o òun lẹni ọ̀rọ̀ sojú ẹ̀ ẹni tọrọ sojú ẹ̀ òun náà ni sàábì ètò ṣe yí pé òun jókòó ní ìṣèjú àti ìṣàn tó fi bọ́ ẹ̀ ṣùgbọ́n ìtọ́wá gbọ́ sí méjì òun náà wá sọ́dà rẹ̀ ti dé ìkọ́gbọ́ látọ̀dà lẹ́yìn sọ́nà ọmọ ọ̀fà àríwá rẹ̀ ṣẹlẹ̀. Thank you sí dáadáa ojú wa ló kalẹ̀ wọ́n ti fi usb ọ̀sẹ̀ mo kọ̀nẹ́tì wọn nítorí wọn ní kíọ̀sì mo kọ̀nẹ́tì wọn bó ti ń ṣiṣẹ́ ọ̀sẹ̀ wọn padà ń lọ lọ́nà. irú sọ̀hábí yìí hadithi yẹn mursalu so bẹ́ẹ̀ náà lọ́wọ́ alẹ́ sẹ́lẹ̀ látọ̀dọ̀ tàbí'í tàbí'í yìí àti mọ̀ pé kọ̀ bá nàbí ọgbọ́rọ̀ lọ́dọ̀ ànàbí tàbí kó sì jẹ́ pé ọba nàbí láyé ṣùgbọ́n kọ̀ọ̀rọ̀ ànàbí òjòkúta nàbí ni kò gbé ọkọ̀rọ̀ ní ọ̀dọ̀ rẹ̀ yọ̀rọ̀ tó ti jẹ́ pé An-Najashi nínú àìdáàlú tàbíyìn ni wọ́n kà sí lójú ayé àtúntò sọ́dọ̀ ló ti di gba Islam lánàá sọ́dọ̀ fi kí òun máa ń sẹ́sì lára àgbà tonti bẹ́ẹ̀ tó bá ń sọ̀rọ̀ àwọn sọhábà ètò àṣùwà ìsàlẹ àlẹ ìfẹ́ ní báyìí sàrẹ lọ́pọ̀lọpọ̀ nù rẹ nígbà tí wọn bá àwọn wọn máa sábà kọ torí kékeré gbódà ti kékeré ti báyìí tí kò pa sọ̀hábí yìí ṣe pé ọgbà hadith alákùnrin àti sàlám orí tó sì gbọ́ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n sóun ló ń gbọ́ lọ́dọ̀ àti sàlám èsì bẹ́ẹ̀ ló náà wá sọ látọ̀dọ̀ ànábì kò sọ pé látọ̀dọ̀ sàábí látọ̀dọ̀ ànábì sàlám mùsàlù. àwọn afọ ní hadith wọn ní mùsàlù sọ̀hábà mùsàlù tọ́ba látọ̀dọ̀ àwọn sọ̀hábà síra wọn nàkọ́bọ̀ọ̀lù ọlọ́run bá ti ọlá rẹ̀ kájú lọ ọjọ́ rí pé wọ́n fi ẹ̀yìn déédéé ni wọ́n ọlọ́run ti yọ́nú sí wọn ó sì gbà wọ́n tẹ̀ sí wọn lẹ́ni àtijọ́ náà tọ́lọ́wọ́n á lè gbà wọ́n tó báyìí káwọn wá mọ́tà wọn bọ́ olódodo olùdẹni déédéé onála sọ̀hábà ni wọ́n lọ́ọ́ sọ̀rọ̀ ayé mẹ́tìmáyìn lórí ẹ̀ka tá a ti gbà. Wàhálà ọ̀dọ́ mọ́ fi ó ń ta ẹ̀kọ́ ká àwọn sọ̀hábà ló wà lọ́wọ́ ìsàlẹ̀ gbogbo ọ̀nà ọ̀nà ìwé iṣẹ́ tí wọ́n ṣe fún wa ọ̀nà ìwé iṣẹ́ kékeré ìṣiṣẹ́ kékeré nínú àwọn iṣẹ́ tó ga tí wọ́n ṣe òun náà ni nusrọ ìṣọrọ ìṣọrọ àrùn sí nusrọ tó lágbára wọn sì àtìlẹ́yìn gidi fún àwọn ìṣọrọ púpọ̀ kan ó sọ yìí pé tí kì í bá ti bá àwọn ọlọ́run náà lẹ́nu mi bá tẹ̀lé òjijì ọlọ́sọ́lá láwùjọ ìjọ yọ kẹlẹ kò sí tí ó náà tó tí ó sì máa pèrè mùsùlùmí sáà sọlá sáà níbi balógun yá ẹlòmíràn fẹlẹ pé kó gbóhùn sínú àpẹẹrẹ wọn da sọ̀rọ̀ mọ́lẹ̀ wọn àti ọbụla lè bẹ́ẹ̀ jù. táwọn yorùbá mọ̀ níjọ́ tí wọ́n kó àwọn ọmọ òkú sójà gbogbo àwọn bàbá wa wọ́n kó àwọn ọmọ sínú àpẹẹrẹ wọn wọn wọn sínú abẹ́bẹ́ a lọ́mọ fúlàní wa pọ̀ ní sójà haúsá wa pọ̀ ẹ wá ní ẹnu wọn tọrọ wa náà rí i pé wọ́n ti wàhálà kọ̀kọ̀ wọ́n fojú wí lẹ́yìn wọ́n kó ń bájú kí lásìkò náà tún lọ lórí ìbáyìí wọ́n náà tún lọ bájú kí náà lè kó lọ́ka wọ́n ti lọ. ọ̀yọ̀ ògbọ́n ti bá sọ Al-Qur'an Al-Karim wọ́n há sínú sòdóòrò wọn inú báyà wọ́n há òjì Al-Qur'an Al-Karim bẹ́ẹ̀ náà làwọn tuntun kọ́ kalẹ̀ wọ́n ti gbọ́ òjì sọ́lọ́ pọ̀ dáadáa. sọ àwọn èèyàn pẹ̀lú iṣẹ́ ribiribi tí wọ́n ṣe yìí kí wọ́n lé táwọn òní nígbà tó sùn wọn tí wọ́n bá sọ kó ti ṣe ọlọ́run tó lọ́sọ̀. ìlà àwọn àtàwọn ọkọ àmì yóò. alẹ́ kìí ní ọlọ́run ẹ̀sẹ̀ rẹ̀ kú. الذين ردوا أحاديث النبي صلى الله عليه وسلم أعطاني حديث النبي وجامع على الله من سانكليتيني سانكنا ونينا لهم torí ẹ̀kọ́ sí náà bá fi àdìsá lọ sọ́lá. àwọn wọ̀nyí ẹ̀rí pété sí wọn tẹ bá wò ó ọ̀pọ̀ àpọ̀ báyìí pété àwọn sọ̀ká abàrẹ̀ wọn lọ́la ìtara rẹ̀ àwọn sọ lọ́dọ̀ tó wọn pé sanabi lọ́wọ́ ní àdé wọn láwọn òbí wọn lọ́wọ́ ní ìfẹ̀jẹ̀ lọ́ba gbà wá gbogbo tàbí bọ̀ pátọ́ bá gba àdìsí ọ̀la ju mi rẹ̀ nítorí kí tàbí ní sọ̀rọ̀ kí sàlẹ̀. ìtàwọn sọ̀kì àní àbí ìwúrẹ́ lọ sàlọ́ bí ọlọ́wọ́ àní kò kọ́ ọ̀ lọ́tọ̀dọ̀ àbúrò rẹ̀ lọ ọlọ́ba ẹ̀rọ ti sọ báyìí pé alábòrò rẹ̀ sọ báyìí. gọ́ọ̀lá ọ̀sọ̀rọ̀ sọ̀rọ̀ ìbá ìbábòrò rẹ̀ lọ pé ẹ̀mí sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n alhamdulillah pé ọlọ́run bá bá wa fẹ́ ọlọ́run ti bá wa sọ súnà níbi sallallahu alaihi wasallam gbogbo àwọn ìfẹ́ ẹni tó fẹ́ rápálá wọ bẹ́ẹ̀ àwọn sàhábà gbọ̀dánù lójú ayé wọn ànábì gbọ̀dánù lójú ayé rẹ̀ sallallahu alaihi wasallam ẹ má tọ̀ kankan pa mi tàbí ẹ má tọ̀ kankan pa mi o tí ọjọ́ ìlú ọ̀sẹ̀ wà lọ́sọ̀ pé ẹ lọ parọ́ mọ́ mi ẹni yóò tọ́ bá lọ sọ wúlẹ̀ parọ́ mọ́ mi ọwọ́ àbíkẹ́ ọ̀kẹ́ tẹ́pẹ́rẹ́ tẹ̀mú náà ni o dáadáa ju rọtẹ kálukú yín bá pamọ́ ara yín kọ̀dà gẹ́gẹ́ bí rọtẹ bá pamọ́ mi torí rọtẹ bá pamọ́ ní sọ́sọ́nà súnà làwọn yóò pè é torí ẹni yóò tọ́ba fojú rẹ̀ parọ́ mọ́ mi ọba bí tó ń jókòó sínú náà ni o nínú àwọn àhàdí tó mọ̀tàwá síra lọ́wọ́ láàrin àgbà lájú ayé àti sọ́nà làlẹ́ bìtì kó kálukú sọ̀rọ̀ àkókò àgbẹ̀jẹ̀ lọ́wọ́ lójú ayé àwọn sọ̀hábà olú ẹ̀dá sẹlẹ̀ láàrin àfáwà àbúrò sàlàṣà àyè رضي الله تعالى عنه وتعفى عمر بن الخطاب رضي الله عنه ojú ayé umar nígbà tí yíṣe ìjọba wọn lọ sọ pé Abu Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu Abu Musa ti wá radiyallahu ta'ala anhu tó ó gbàyọ̀ǹda láti rí ẹ̀tọ́jú abẹ́rẹ́ lómìnir Umar ibn al-Khattab radiyallahu anhu ẹ bá ń fura sí nǹkan ni wọn máa rántí pé àbúrò sá alábi aláwọ tẹlẹ àìkú ẹjẹ gbàgbé yìí àbúrò sá alábi aláwọ tẹlẹ àìkú wọn lọ wà mo sì fàyọ dálẹ ẹdẹta àgbà tí ìwúlò kankan mo bá tẹrí padà torí pé mo gbọ́ tani sálọ sọ pé àlèsè dáàbò sára alẹ́bi ní ìgbà yọ̀dá ẹ̀dẹ́ta ni fún ọba ti dáhùn ẹ̀ padà àbá wọn wọn rọ̀bì ọlọ́pàá lẹ́nu sọ pé ah, kò sí ẹ̀ tí ìbọn bì kan kò tún kó sínú mi ìwà làní ọwá tó àtàkì ọjẹjọ pé àní ọwá kótó lánàá bí kan ìrẹ àkókò sàkàlì kàjínà wáyẹ̀rì ẹni tí ó jẹ́rìí ẹ̀ wípé ànábi sọ gbólóhùn wọ́n ti ń la ṣáàtì ọ̀nà ọgbà bláda ọgbà bláda àgbà tàbí sàgbà tàbí la máa ń sọ yìí ọgbà bláda. fatawa asọrọ nǹkan o alákùnrin kan wọn ti pè náà ní ẹgbẹ asọrọ nǹkan o bá ní ìdí gbọ sani kọlọ sọgbẹ àlè ṣe ìlú àlùfàlà àbáwọ àwọn ọmọ ọjọ ọlọpàá rẹ ó ní bí ìrírí abúlé ọsà ní ìdí kẹfì bí ọ̀rọ̀ ní ìdí fífẹ sùn kan ọ̀rọ̀ ṣùgbọ́n mo fàyà káwọn ọmọ dìde lẹ́yìn tí ó gbójú tí ó kàbí jó hàn tí ó kọ fáwọn ìbísọ báyìí. tẹ̀lé fún àṣọ àbádà sọ àdéhìí fún àdébí sọlọ́lọ́ torí ti sọ àbí yorùbá sọ yìí pé látọ̀dọ̀ àtìnábì sọlọ́lá àdìsọ́lá tí èso gbẹgbẹ lọ́gbàdá rẹ̀ ti látọ̀dọ̀ àtìnábì títà àbí kàfẹ́ láàrin wọn àgbà torí kò ní dédé ni wọn. níbi àwọn tàbí rò bẹ̀rẹ̀ lọ́wọ́ wà lọ́dọ̀ àwọn tó jà wà fún ìhàdí ìpè àwọn tàbí rò sáàgbà màrọ̀ sí ìlú wọn ẹnu àwọn oníhàdí pèpè sí méjì wọ́n ní àgbà táàbà gbà àgbàánu alága àwọn kìbáwò àti àbẹ̀rẹ̀yìn kábínẹ̀ lè sáyẹ̀ gẹ́gẹ́ bí àwọn àtúntò sọ̀rọ̀ ọ̀rọ̀ bíbẹ̀ wọlé àìlá àti àìlá wọn ní tí wọn bá sọ̀rọ̀ pétọ látọ̀dọ̀ ànábì sọlọlá àdìsẹlẹ wọn làgbà mọ sálọ ṣùgbọ́n tó bá jẹ́ ìrọ́rù tàbíyìn wọn là ní bàbá sálọ. tó bá jẹ́ pé wọ́n ti wí ní ìfúnpá àwọn tàbíyìn kí lákẹ́ tó ń pa ìwádìí tàbíyìn tàbíyìn tàbíyìn. ṣèbí òun ni wọ́n kọ̀ náà ẹ sọ̀rọ̀ wọn ọba ìrọ́rù tàbíyìn náà tí wọ́n gbà ìbáàrù tàbíyìn tàbíyìn ní bàbá àwùlá torí pé bó ti wù kọ́ ma ṣùgbọ́n ọ̀rùn táàbì yìí náà àgbà lọ́jẹ́ fún ìbá ọ̀rùn táàbì yìí. tẹ̀sí mọ̀ pé ibi téèyàn bá rò kúdé wọ́n fi fìyàn jẹ bàbá bùdó téèyàn bá tún wọn lọ kí kòkòrò ọjà jẹ mú ẹ. àwọn táàbì yìí ẹ̀ pé ìtẹ̀wọ̀n èsì kékeré àwọn táàbì ní kìbá ọ̀rùn táàbì tí wọ́n fojú ilé ìṣe nǹkan kékeré ara ní kókó kó ma ìṣe nǹkan kékeré ó ní di tí ọlọ́run ní kí wọ́n dúró tó wọ ọlọ́run dé ó ní di tí wọ́n gbà fún ọlọ́run bá dé ó ní bí wọ́n ti gbogbo ọ̀ká wọn ju sọ́nà níbi nwa wá sí i. láti padà sínú díà. wọ́n ní pé òun gba àdéhùn ìdí ẹ̀ látọ̀dọ̀ mi ní mùsáyà a sì mọ̀ pé máa wà pé lómi ní mùsáyà hasan ni wàhálà هو الانقطاع الذي أشار إليه المصنف انقطاع الدين àbáwá ẹni ṣájà wọn sọ pé bẹnu mọ àkọlé ẹni pé bẹyìn àdé wọn sọ pé wọlé wọn sọ yìí kó ìlú wọn kọ فيها فيها انقطاع يعني في نريتو تيمبلا علي ابن المسيب يعني في النبي صلى الله عليه وسلم ويقول به ابن المسيب أبا أجي ملتق صلى الله عليه وسلم وأخرج الشافعي رحمه الله تعالى من حديث عبد الرحمن الإمام الشافعي ثم جاده nínú hadithi abdulrahman bákan náà anna umar bin al-khattab kita dájú àfáwa umar bin al-khattab ọlọ́run bá jẹ́ nípa ọ̀tún gbogbo sàmà lọ́wọ́ zakaro maju sàkàkọ́ ọ sọ̀rọ̀ nípa maju ìlànà ọ̀bọ̀nà ònílá adẹ́ni kẹ́yìnfà asàrò fi amòye òye mi bí mo ti bẹ́ẹ̀ sẹ́ńkọ̀ ọ̀rọ̀ tí wọ́n rọ́ wọ́n fẹ́ lọ́jọ́ báyìí kò yé mi báwo ni wọ́n á ti fi sí wọn. bàbá Abdulrahman Abdulrahman ọmọ àkùrọ̀ ọmọ sọ pé ọmọ sọ láti ń dẹ́mi ìtura tó lọ́wọ́ ìsọ̀rọ̀ wá àdìsọ́lọ̀ yẹ̀ kó. èmi kò ní kí ọlọ́run sọlọ́wọ́ àdìsọ́lọ̀ lẹ́sìn sọ láì pé sẹ́nu òbí yín sunnata ahlil kitab sunnata ìlànà tẹ́lú fáwọn ahlil kitab wọn náà ní kẹ́sì kí ni o wọn náà ti kẹ́rin pẹ̀lú wọn. wà á kọjá abúlé àwọn والبيهقي عن ابن عباس قال وإن جاء رجل لمجوس هجر أردت أن يكون من أورنا هجر إلى النبي صلى الله عليه وسلم وصلوا صلى الله عليه وسلم فلما خرج kólítọ́lá nígbà tí arákùnrin jáde kó lọ́dọ̀ àdéhùn sọ́lá ọwọ́ àkọ́kọ́ arákùnrin yẹn wípé máa kọ́bọ̀ máa kọ́bọ̀ lọ́wọ́ wọ́n tó lò ó bíi kíni ìdájọ́ ọlọ́run kíni ìdájọ́ tó dá lórí kí kọ́ọ̀nì sẹ́fúrọ́n ó ní ìdájọ́ àbúrò ìdájọ́ ìmọ̀ á òye ìkọ̀kọ̀ fún ọ lára wa ó burú jáde lọ. olùdùmá. Muhammad begini. Tidak mungkin mabuk. Mas, dia nak cawan dengan. Kon, Aditya. Punya kata Nabi semua, Tujuh dan dolar Muslim. Menukas Islam. Awil kon. Sabani. Aku. Aditya. Aditya ìdájọ́ ọjà ti fi pàmò. àbújá pẹ̀lú àwọn. قال وقال قرآن بن عوف قبل منهم الفدية عبد الرحمن بن عوف هو قضية ọgbà níbi àwọn ọmọ النبي صلى الله عليه وسلم قال ابن عباس وأفضل الناس يقول عبد الرحمن وتركوا ما سمعوا ولا قيام وبعد ذلك أخذوا بقول عبد الرحمن وما قالوا عبد الرحمن ينتهي بهم وما قالوا سيره قلت لأن رواية عبد الرحمن موصولة وصحيحة أبو سيابك nítorí pé ẹgbà wa tọ́ wá látọ̀dọ̀ àgbọ̀rọ̀ náà ó so papọ̀ ògé bákan náà ó tún wá lálàáfíà wọ̀rì wáyà tó ní àgbà sí ni híyá àgbàjọ òsìn ẹgbà wa tó sì wá látọ̀dọ̀ ní àgbà ọwọ́ látọ̀dọ̀ ọmọdé òsìn ti gbòlérò yìí látọ̀dọ̀ wà lóṣèlú pàápàá bẹ́ẹ̀ sì ni ẹgbà wa tọ́ wá látọ̀dọ̀ ọlọ́mọdé òsìn yẹn ẹgbà wa kàtà nígbà láéláé ní pẹ̀lú ńgbọ́dọ̀ fagilé di abdulrahman màá òkọ́ ti ọlọ́tẹ̀ láti wà tọ́ bẹ́ẹ̀ pé yẹ mọ̀súlà ìgbà wá yẹn ó so papọ̀ ó sì tún jẹ́ sọ̀tì ìhà ṣùgbọ́n ìtọ́ alákọ̀dọ̀ àbílẹ̀ ọmọ àgbà sínú rọ́bì ọlọ́tẹ̀ láti gbọ́má òun wá lákọ̀dọ̀ màjọ́sì ni ọ̀gbọ̀nà àtẹ̀wọ̀n bí ọ̀gbọ̀nà ni òsì tí ò lè sọ ẹ̀ńtẹ́ ọ̀gbọ̀nà ọba gbọ́sẹ̀ lọ́gbọ̀nà ó lè mú òbítíbitì rọ́ ó lè mú dọ̀ bí gbọ́dọ̀ pé èèyàn fẹ́ ṣe tẹ̀síìl ọwọ́ àlọ́ gbára lé àlìkọ́ ìlìyà àwọn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àwọn ọmọ ìsirẹ́lì wọ́n lọ gbára lé tí àbí lọ gbára lé ó súnmọ́ gbọ́dọ̀ pé yóò fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tú nínú sí ọlọ́run àti ọlọ́run gàdú lọ. torí ẹ wọ́n gba ọ̀rọ̀ sí Ibn Awf nítorí pé mọ̀ sóòlà ni sọ̀híhà ṣébí náà bá ti ní wọ́n sọ̀rọ̀ nítorí pé òun wá láti ọ̀dọ̀ majus bẹ́ẹ̀ sì ni ṣàhádà majus tàbí ọ̀rọ̀ tọ́ba wa lọ́dọ̀ rẹ̀ láti tọ́ba ló ti ṣe fún àpàtù pápá jùlọ tó ní ìṣe pẹ̀lú nùsùsù báyìí tó ní ìṣe pẹ̀lú nùsùsù torí ní wọ́n dájọ́ nǹkan fún ó lè dé tàbí ọ̀sán nǹkan mi bóyá nǹkan tí ó sọ táwọn èèyàn òbí asánàbí tilẹ̀ ń tẹ́ lọ báyìí ta kí ló dé títí ẹ lè tó báyìí ó sì lè sọ nǹkan tí ó jẹ́ sẹ́gbẹ̀ẹ́ á dára bí ẹmu ojú ẹ̀ ti gbólé nítorí pé ẹni tí ọ̀rọ̀ bá dáa sọ́dọ̀ ta ló fẹ́ dáa sí gẹ́gẹ́ bá a ti máa sọ lọ́pọ̀lọpọ̀ pé ẹ ìwà hmm, lẹ́sìn tẹ̀lé àwọn tá a kírun yìí gan àwọn tá a kírun yìí ó dé ti pẹ́ bá ti sáájú ìwọ ìjọba ọ̀run tàbí àlìjẹ́nà ọ̀pá sáré ẹ̀dá torí wa ìwà tá a níyì ọ ò níwà o wọn tọrọ àrẹ tó ń bá sọ fún oníwà fún rẹ ni o àwọn yẹn ti ń tọ ni tó o bá níwà ni ìwà rẹ ní tí ìbá kókó dá sọ ní ọba tó dá ọdí ìbá mi ìwà rẹ ọba kókó dá ìwọ́n tó wàá dá kọ́lọ̀ kí ló wá dá sí àjẹ́ pé oníkálukú wa.

gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ lóde sí wọn ọjọ́ kí wọ́n tún lè jẹ̀rí náà ní sàwìn náà ní sàwìn gbẹ mọ́ra wọn wọn pe ayakú jẹ̀rí àti jẹ̀rí báwo kí ni jẹ́ jẹ̀rí àná bàbá rẹ̀ wọ́n ti lè yàwó ìyàwó wọn báwo ni àná ọ̀dà àná ọ̀dà àná yẹn kọjá báwọn nínú rẹ̀ lọ́wọ́ àtọ́kọ́ jẹ́rìí kálá ẹni wákàtí rẹ̀ pé dáadáa sọjẹ pé dáadáa tó mọ̀ lónìí kò ní yí òun padà fẹ́ lọ́la. ewu àwọn tí wọ́n sọ̀kọ̀ tí wọ́n sọ̀kọ̀ àgbèrè ènìyàn bí yẹn ságbèrè fún òní ẹlẹ́rìí mẹ́rin kí lọ́lọ́ni ẹ̀ ti ọlọ́ni ẹ̀ fún wọn ní ẹgbẹ́ ọgọ́rin wọ̀lá tó kọ́ àlùfáà wọn ṣàhádà tán abàdà ẹ̀ ti gbọ́dọ̀ pàdé wọn mọ́ àwọn yẹn lọ́dọ̀ ọlọ́run kò kí ẹ̀ dájú àyàwó tó bá dúdú kó àyàwó tó bá subhanallah ìgbà tó pẹ́ ní bí ètò mùsùlùmí tọ́lọ́pọ̀lọpọ̀ ní ìsìn nínú àwùjọ tá a wà yìí gbogbo àmọ̀ pé ìta àtìyàn kó ti jà papọ̀ mọ́ra wọn omi gbọ́dọ̀ àti tútù kó ti jà papọ̀ nínú àwùjọ tá a wà ẹni tó ti pé kọ̀mọ́bí tí ì di hárùkù lọ hárùkù yọ̀ọ̀kan ṣoṣo báyìí òun náà ti tá a ti dá sọ̀rọ̀ ẹ̀sìn gba àwọn eléyìí náà ti máa dá fitna kalẹ̀ nínú àwùjọ torí pé láyé sí ti pín ilẹ̀ pọ̀ bí tọ́lọ̀ bá dọ̀rọ̀ ibi ẹ̀dá kókó lọ́rọ̀ lera tọ́ba ti di pé kó làlàáfíà kankan dókítà ní ẹja lọ́ba tọ́ba tó dà fún àpọ̀ mẹ́ta fatiwa wọ́n sọ fún ọ̀fẹ́ ọ̀kọ́kọ́ lọ́ba dókítà ní tàbí kó o dókítà pé kí ló ń kaba ìbáṣẹ̀lẹ̀ kó o ní ṣe máa rí lọ́wọ́ bá sàlàyé àfáwà lè gbé ìdájọ́ mi tuntun rọ̀ mẹ́sì lè gbé jáde rẹ̀. wọ́n la yóò fi fi tìjà ọ̀rọ̀ ti ilẹ̀ tìjà kò sẹ́ni kankan tí ó ti máa sọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ ọjà pé ọjà yìí iye tá a lè tà ní ìpẹ́lú bí ti ń lọ yìí ó ti tó bá dọ̀rọ̀ sí ń kọ́ ṣùgbọ́n ẹ̀kọ́ jẹ́ fáwọn ọ̀fẹ́lẹ̀ máa àwọn àlùfẹ́lẹ̀ máa ọ̀bàdì àwọn lẹ́yìn kan máa sọ̀rọ̀ ẹ̀ ó dẹ́ ẹrù níbi ẹni ẹ̀ wò ó ẹ̀ observation tèmi lélẹ̀ ẹlòmíràn ní scientifically kò bá kú ẹbẹ́ ẹ̀kọ́ ni psychologically sọ́rẹ́ǹsì náà wà nù ebi tí olùmọ̀mí ò ti máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́ni tí ọmọ kankan ń pètò ajábá ajábá yorùbá wọn yọba jẹjà kújà dùn sáàfà ni ẹwọ àwọn ìsáàfà o àwọn ìsáàfà o ṣùgbọ́n bíi tí ilẹ̀ mọ́dé lónìí báyìí ní kaba yìí. subhanallah a sọ̀rọ̀ gbogbo àwọn tí fi hàn nínú àwùjọ ẹ̀dá kòtò lè lọ́lọ́ ẹ̀sìn onímọ̀ àdá papọ̀ kò sí ní máa dàrú. nítorí kálukú tọ́lọ́mù bá ti ní kọ́ ọwọ́ dé náà ni yọ̀rọ̀ àti ṣe máa bó ṣe mọ̀ náà yóò ní ṣe tayọ̀ bẹ̀rẹ̀. وأخرج الطبراني عن مسلم بن العلاء الحضرمي في آخر حديثه بالأرض الإمام الطبراني بجد الأسد مسلم وما علاء الحضرمي نيجي حديثي له أو أقول لكم في سنو بالمجوسي سنة أهل الكتاب ẹlò ìlànà pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ọ̀bọ̀ náà yẹn ní ìlànà àwọn àlùkò kìtà àtọ̀gbẹ́ àlùkò kìtà fi yẹ̀wò ní àti nàfọ́ọ̀rọ̀ àwọn tí wọ́n àtàwọn kristian alimami ibẹ̀ sáké wọ́n mú jáde láti ọ̀dọ̀ alimọ̀kéyọ̀ nínú àdéhùn tó gún máa fárí tẹnu wà kọ́ àlàfíì nínú àdéhùn tí tó gún ní ọ̀rọ̀ yìí ti wá nínú rẹ̀ sọ wípé òjijì ọlọ́sọ̀tọ̀ lọ kọ́ aláṣẹ ẹnu kọ́ sílẹ̀ kó láti fi kaba yín jà nígbà tó ń sọ fún báyìí yẹn ọmọ fáṣọ yẹn hatta ta'budu Allaha wahdahu ọsọ àjò ìdìbìyà wọn fáwọn fáṣọ yẹn pé àníṣe náà kọ́ aláṣẹ kàmá bá ìjà títí lẹ́bi ní gbàgbọ́sẹ̀ ọlọ́run ọ̀kan ṣoṣo pípé pé méjì pípé mẹ́ta tàbí bẹ́ẹ̀ kọ́ lẹ́bi ti máa san jizíà ẹ̀sán jizíà. wọ̀kánà ahàlù fárì màjúùsàn àwọn ará fárì tàn fáṣà yẹn nígbà yẹn ọ̀bọ̀nà ni wọ́n. fàjẹ́ lẹ́sìn ábìlì àhàdì gbogbo àwọn àhàdìsà ní kábọ̀ lápapọ̀ yìí ọwọ́ ń tọ́ka àlà àkọ́bẹ̀ òjìṣẹ́ yá ti mílẹ̀ gbàdé ìmú ọba ni. ìpín lápapọ̀ àgbàdìsíyà lọ́wọ́ gbàdé òjò. wọ́n mi áhìlì hajj kòsó sọ́nù látọ̀dọ̀ àwọn atọ́jú àwọn ará hajj tó tún jẹ́ fi ẹ̀sán kàmá dáńdá tilẹ̀ ayàtọ̀ àlà àkọ́bẹ̀ ha min áhìlì kìtàbí alìyàwó òjò wọn lọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí aya ti tọ́ka lórí gbígbà lọ́wọ́ àwọn ahlùkìtà àlèyẹ̀kọ́ àtàwọn lọ sọ̀rọ̀ aya wọn lọ tọ́ka lórí. وَأَقِيمُوا الَّذِينَ لَا ní ọjọ́ ìkànnì gbogbo àná ti mọ̀ pé nígbàgbọ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala lọ́pọ̀lọpọ̀ ọgbà ọlọ́run ọba tọ́ rẹ̀ ó so papọ̀ mọ́ ìdígbàgbọ́ sí ọjọ́ nítorí àwọn ọgbọ́n tó pọ̀ torí pé ẹ̀sọ́ bá nígbàgbọ́ sí tó sì nígbàgbọ́ sí ọjọ́ gbogbo tó kù yóò nígbà kó fi ọlọ́wọ́n ọba ìlú fi ọlá náà wọ̀ títí ó sì náà wọn láì nígbà ó sì sọ àwọn tíra kalẹ̀ ó gbà kó kan ní ìgbésí ayé wa àtọ̀rọ̀ wa tó fọkàlẹ̀ fún wa. ọlọ́ni ẹ bá gbogbo àwọn tó onígbàgbọ́ sí ọlọ́run àtijọ́ ìjà. wọn gbogbo ọ̀nà yòówù àwọn ọ̀pọ̀ láti kó nǹkan kan jọ ní ọ̀nà tó bá wù wọn ni wọ́n ti kó jọ bẹ́ẹ̀ sì ni mo tó jẹ́ méwọ̀ náà tọ́lọ́ ní amọ́ sí i àwọn bá pé kò sí tó burú bí kéèyàn ṣe kéèyàn kéèyàn ṣe gbogbo ẹni tó bá jẹ́ pé bàbá ti ṣe ìwọ ọlọ́run àti ìwọ òṣìṣẹ́ rẹ̀ léèwọ̀ má bá wọn jà bá wọn jà. bákan náà tí wọ́n tún wá jẹ́ ní tó ti pé ẹ̀sìn òtítọ́ ẹ̀sìn òdodo ẹ̀sìn àtìlà ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn ìrọ̀rùn tọ́lọ̀ fẹ́rẹ́ gbogbo àwọn òjijì ọlọ́sọ wá síwájú àdéhùn sọ̀làsọ̀là tọ́lọ̀ wá parí gbogbo rẹ̀ pátá lọ́parí ẹ̀ parí sọ̀là ní ṣe ìsìláàmù yìí tí wọ́n bá ti di ẹ̀sìn títọ́ yìí dúró wọn àwọn tó ṣe kíni o tọ́ bàjá rẹ̀. nínú àwọn tó ti pa àwọn ike kí wọn gba ní sọlọ ńkọ wọn ní sọlọ ti bọ wa àti pé gbogbo ànábi ti ń wá ti ń wá iṣẹ́ wọn dókè pẹ̀lú ẹ̀mí ti dé lẹ́yìn rẹ̀ tó túmọ̀ ìpè ríran sọlọ náà ní sọlọ wá sí ayé yìí tí gbogbo àgbáńlá ayé gẹ́gẹ́ bọ́lá ti ti dé rẹ̀ yẹ iṣẹ́ ti ń jẹ́ ànábi ta yìí sẹlẹ̀ ó ti gé pẹ̀lú iṣẹ́ yìí iṣẹ́ ti jẹ́ ànábi ayé sàrí sẹlẹ̀ ó ti gé iṣẹ́ wọn dókè pẹ̀lú dídí àti sọ̀lọ̀ torí pé iṣẹ́ musa dópin pẹ̀lú dídí ẹ̀rín sáni ní ìjọ òjíṣẹ́. àwọn ànábì gbọ́ ni wọ́n ti wálé yàn lẹ́bi musa àlè sọ̀lọ̀ sọ̀lọ̀ tó tó kan àbí yóò lọ ní ẹ̀rín sá àlè sọ̀lọ̀ sọ̀lọ̀ gbọ̀dọ̀ dáwùdù suleiman lẹ́yìn musa lọ́wọ́ sakari yá yá yá gbogbo lẹ́yìn musa àlè sọ̀lọ̀ sọ̀lọ̀ tó wá. sọ̀rọ̀ ìgbà tẹ́yìn sá lọ́lọ́ mú lọ sókè báyìí. ògidì tí ń jẹ́ iṣẹ́ rẹ̀ ti gé iṣẹ́ òjíṣẹ́ ọlọ́pàá lọ́sẹ̀lẹ̀ lọ́wọ́ àgbà àdẹ́bí kan ṣoṣo tó kù ta sásì àrẹ fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ ní gbogbo ìgboro ayé ọ̀nà ni Muhammad sallallahu alaihi wa sallam. sọba ti jókè tó olóòrá sí ayẹ sọba sì ni bàbá orin ni ntọ́ba dàbí irú rẹ̀ nínú orí tó bá fi hàn wá ẹ̀sìn òtítọ́ ẹ̀sìn òdodo onílẹ̀ Islam gbogbo olóyè ayé sílá ká ẹ̀kọ́ tí ìdórí kodo tí ó ti tiri wọ́n ti gbà yẹn Islam gbẹ̀gbẹ̀ ní people ní religion tọ́lọ́ ọba ìlẹ̀kẹ́ ọlá tí ó gbà lọ gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ìṣèkọ̀dá ẹ̀sìn òdodo yìí tí wọ́n bá ti sìn ín torí pé àwọn yẹ̀kúrẹ́ gidi bá a náà rí lọ́pọ̀lọpọ̀ wọ́n kéde gbogbo churches wọ́n sọ pé nọ́ńsẹ̀sì lásán òun ní December twenty five wọ́n lè kéde rẹ̀ dáadáa ìpín kò sí tọ́jọ́ ẹ rí àwọn àti àwọn christian tó wà níbi fúnra on seven ni wọ́n ti fi wọn seven eh, January làwọn ni wọ́n bí táwọn kan ti gbà pé twenty five ni àwọn míì tó sọ pé April àwọn kan sọ pé May òní wọ́n bí àti pé kí la fẹ́ rí ibi gbogbo ẹ̀ náà wọ́n bí jọ́kẹ́ wọ́n bí jọ́kẹ́ kí ni bíbí yẹn wá túmọ̀ tó fi sọ́dọọdún. bẹ́ẹ̀ ni gbogbo ẹsẹ̀ bá rí pípín ẹ ẹ lọ gbóúnjẹ wọn fẹ́ jẹ́ ẹ gbóúnjẹ mi ní òun fẹ́ jẹ́ kí ló burú bẹ́ẹ̀ ẹbí ìlọ rẹ tọba jẹ pé ẹni tó gbádùn sọ ọdún sọ ọta tọjọ ní sunna ẹbí rẹ pé ó jẹ mọlì ní nàbí ìgbọ ìbọtàtà ẹbí aláàlì ní ká máa jẹ lọ́dọ̀ mọlì ní báwọ oní mọlì ní báwọ sí làwọn ṣe ẹbí mọlì ní náà lò náà mi ìlàjò yín ká ni wọn kò náà. kápẹ́ wa pé ìdí òní ti pẹ̀lú ẹ̀sìn wa ni àwọn láwọn ṣe tiwọn wọn ti mọ̀ ìbáàdà tó gba àwọn wọ̀nyí bí táà ti lọ ni pé wọ́n mọ̀ pé ìlànà lásán ni òfò ọjọ́ kejì ọjà kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni wọ́n ná bẹ́ẹ̀ sí kankan lẹ̀ mẹ́yà béèrè dìsẹ́mbà òfin nu báíbùlù january òfin nu báíbùlù ṣé wà wàhálà. àwọn oṣù tá a sì béèrè nínú Al-Qur'an ká bá sàlàyé ẹ̀ fún ọ.

ọgbẹ́ ní ìta sọ yìí ó ń fi hàn yìí pé lásán ni èyí tẹ̀sẹ̀ olódo nìyẹn ǹjẹ́ bẹ́ẹ̀ nù ìwé yẹn pẹ̀tọ̀ oṣù méjìlá láàánú láyé o sì fi ẹ̀ka fún wa fún sí i ọjọ́ méje tá a lò láyé mo lọ́wọ́ àfọ̀kẹ́ ìdájọ́ kan fún wa ń bẹ̀ kò sí i àsàkọ́ yọ mú sábùkì náà lùkùránì àbá àbọ̀ ni ọ̀làkọ́ni àyẹ̀wò tó mọ̀ lẹ́ni àtẹ́dáwó ti sábẹ̀tì àsámọ̀ yẹn agbọ́ ọlọ́run tó sọ pé yọ̀wọ̀ sábì tó yẹ ṣòro àá àbá àtàgbọ̀ àtùgbọ́ yà yọ̀ lẹ́sìn náà mọ́ni ìdánù díà ní sọ̀láàtì ní yọ̀ mẹ́lì ìwádìí àtàgbọ̀ ẹ̀sìn òdodo lélẹ́yìn kò dé ti wé kankan ní ẹ̀mọ́jà tara wa. àwọn yẹn láyé bínú ẹ̀mí rẹ̀ kà ń wò sí ẹ̀sìn òtítọ́ ẹ̀sìn òdodo bá ń ta lásán oníwọ́tọ̀ wọn á rò kó bọ́yá wúrà ni etí ṣe wúrà kódà kì í di fàdákà padà ni. tí a bá ti fẹ́ dé àárín ọ̀nà dáadáa ìjọba padà lórí kò sí ọ̀nà àbáyọ tó kó wọn padà lójú ọ̀nà yìí. kí ni dápọ̀lọpọ̀ dúró àti jẹ ó kéré sí pọn lórí ni o tí ìbá ti bẹ́ẹ̀ ìwé yòó lórí kò lẹ́mùú. Eh, kìnìún kan bá máa sọ òtútù bí wọn gbàgbé bí orílẹ̀ kìnìún kan wà sọ̀rọ̀ ọlọ́wọ́ wa ní sọ̀rọ̀ ọlọ́wọ́ ọba ìlú yọlá pẹ́ẹ́pẹ́ ẹ̀sìn òtútù ẹ̀sìn òdodo la wà nú ẹ̀yìn kí làwọn yẹn ń ṣe níjọsìn náà kí ni jẹ́ ìjọsìn lọ́dọ̀ wọn ìjọsìn bọ̀ lọ́dọ̀ tiwa nínú rẹ̀ ní Islam nínú rẹ̀ ní iman nínú rẹ̀ ní ihsan bàbá tẹ abéèrè Islam àtún asàlà yorì kumara àwọn rẹ fọ bàbá béèrè iman àtún sàlà yorì kumẹfẹ fà rẹ fọ bàbá sàlà yìí ẹsàn tó béèrè rẹ asàlà yorì kumẹjẹjì jẹ wọn sọ gbogbo àwọn ìbàdàn ti sọpọ lọjà rà ẹsẹ olóko lélẹ ẹsẹ tó ní ìmọ̀tò gidi tí kì í ṣe kékeré ẹ nínú ọjọ́ pẹ̀lẹ́ ti mi yẹn fún ọmọ sílájú islam ẹ̀sìn òtítọ́ tó wà pẹ̀lú ẹ̀rí ọ̀nà lè islam sọmọ pé tí òjé tí wò ó dúró mẹ́ẹ̀ tó o bíbí balabala bí ewé orí omi ọ̀nà lè gbé ọ̀kadà ọ̀tọ̀ ọlọ́wọ́ bá gbọ́ òun fi pẹ̀lú àdáwọ̀ ní ẹ gbàtàdáwọ̀ dé ni láàmú ni wọn náà ń ṣe tẹ́lẹ̀ gbàdáwọ̀ dé ni wọn sọdá gbogbo ẹ̀sìn wẹ́n alihamudulila àwa sọ fún yàn pé islam wà ní àdáwọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀wẹ́ náà àdáwọ̀ èké ìyàwó ló dá pé torí àdáwọ̀ lè gbà kò ní sí lọ́bẹ̀ àdáwọ̀ lè lò sí bẹ̀ pété ìbá ti àdáwọ̀ lò kò ní sí islam àjẹ́ pé sábà bí tó fi wọlé àdáwọ̀ lè ké ti bọ́ ọgbọ́n náà wà lọ sọ ọba wa torí ẹ̀ wọlé ó ti wá àdáwò òun gbọ́dọ̀ gbé yẹn jáde kó gbẹ. ẹni pé mùsùlùmí kéke gbé ẹni tádáwò dé o ẹni àdáwò dé o ẹni àdáwò dé. ẹsẹ̀ òbí kẹ́sì òdodo ní Islam ń dà wọ́n ara rẹ̀ ẹni tó ti fẹ́ kan ti fi ọ̀fẹ́ sí lọ yóò kó nu Islam tó kéré wákàtí márùn sí wàhálà lọ́dọ̀ ara rẹ̀ gbé sọ̀rọ̀ sí ìkùlùbọ̀ ọ̀dí lásán ni bọ́ bá lè kùlùbọ̀ sábò lè kùlùbọ̀ bá ti pawọ́ pẹ́pẹ́ pẹ́pẹ́ pẹ́pẹ́ pẹ́pẹ́ pẹ́pẹ́ òtítọ́ sùlùmánù. ẹ̀rọ àkùkọ wọn bá ti àtọ pé wọ́n yín ìyàwó ni ẹ̀pàdé ọmúlágbájá ẹ̀pàdé ọmúlágbájá ẹ̀pàdé ọmúlágbájá ó ń dà ìyẹn jẹ́ gẹ́gẹ́ sọ́dà gẹ́gẹ́ bí àgbà ẹ wù sọ láti wá láti gẹ́gẹ́ bá ti máa sọ nínú ìhàkìlẹ̀ ìsìlá. bẹ́ẹ̀ ọba bá dákà mélòó dé nínú zúwì lápẹ̀rẹ̀ ọba dákà kan kí ló kù lọ́rùn rẹ̀ gbèsè rákà mẹ́ta ọbẹ̀ lọ́rùn ẹ̀ lọ́sọ̀ bí mo bá ti sálámà sábà yìí yóò dìde wọ́n ẹni kò ní sọ fún méjì dìde torí wọ́n wọ̀ pé mẹ́rin ni ẹ̀yọ̀kà lòún bá bẹ̀ ó sì mọ bí ó ti fi torí gbogbo ẹ̀mí ti ní láti ó ti lókè. bẹ́ẹ̀ bá lọ sí ọ̀gbìn ẹ̀ bí ẹ̀ tí wọ́n yọ wọ chọ́ọ̀chì ní aago mẹ́jọ kókó làwọn méjìlá tọ́ba débẹ̀ ní kọ́tà tuntun àwọn tó ìṣẹ́jú ẹ̀dógún náà ni lẹ́yìn ìṣẹ́jú ẹ̀dógún ẹ̀ bá wọn padà bọ̀ wálé ó tiẹ̀ ń lọ jẹ́jẹ́ rẹ̀ báyìí ó ń jẹ́nu kíní báyìí wọ́n tún bọ́ tà nínú náà yáyú tán ìjọsìn yẹn ti parí èyí tó bá fifteen minutes nínú four hours ẹ̀dá kùn ní òbí rẹ̀ pé ẹ̀dá kùn ìjókòó rẹ̀ ti jó ìlú méjì ẹ̀ àti ọmọ èlò lẹ́ti pa òní mélòó lẹ́ti pọ̀ bàbá bọ́ tẹ́gbẹ̀ kàti fi wọn kò sí nǹkan sí lágbájá ṣe é kóra sí láti mọ́tò tó sórí àpò kìí ṣèjọ kìnìyàn ajẹ́pẹ́lẹ́ èrè ẹni ó ti rí péré ni o torí tí wàá sọ bá lágbára tí wàá lágbára bí ìpìlẹ̀ ó gbọ́ wa. ẹ̀rí báyìí onílọ yẹn o onílọ yẹn ẹ̀sìn òtítọ́ ẹ̀sìn òdodo ní Islam ẹ wọ náà gbàdá Ọlọ́run ọba ìdẹsẹ ọlá oníkàgbà wà ọba fọtì ó tún fi mọjọ sí owó yẹn wà náà lórí ọdún kan bàbá tó wọlé bákan náà yóò ti pè é kékeré tọjá kó pé kó tó lè bá yọ kàkà lórí ẹ nínú wà ní wọn kọ́ ti bẹ̀. sùkúrù tọ́ọ̀bà yọ àwọn anábẹ́jọ tá a yọ mú ọlọ́ọ̀tì ká wọn fọ́ wọn. lẹ́sẹ̀ máa mú lónìí o àtàlàsì yóò jẹ́ kọjá tì máa tí máa mú náà bá wà nǹkan nínú àwọn ìròyìn nínú àwọn èèyàn mẹ́jẹ̀ẹ̀dọ́ máa mú náà láǹfààní àti gbà. ìgbọ́n tí wọ́n fi máa ń lọ gbé fún ìmáàmù lọ́pọ̀lọpọ̀ ni pé ìmáàmù lọ́mọ ẹni tí bàtà ń ta lẹ́sẹ̀ nínú àwọn jàmáà rẹ̀ olómẹni tó ti pé kò rọ́wọ́ họrí nínú jama olómẹni tó ti kò kàtà nínú jama torí àìmọye ẹlú mi ní o fi lọ bá ìmọ̀ sáájú máa mọ̀ tọ́ kúrò sí ọlọ́pọ̀ àwọn ọ̀gbẹ́ máa bá yín gbogbo gbani ní ọ̀tẹ̀wọ̀rọ̀kọ díẹ̀ ọ̀tẹ̀wọ̀rọ̀kọ díẹ̀ báyìí báyìí ló ṣe ní fáwọn báyìí ló ṣe ní báyìí ló ṣe ní fáwọn ẹ bá kúrò dáadáa kan o ẹ mọ̀ pé ká má kó tó bá ti dé ìmọ̀ mọ́ ọ̀nà tí mọ́ ìlú torí àwọn ọmọdé wọn lọ gbẹ fún wa. ìwà ìmáàmù náà wọn ti wá wọn ní zaka ni wọn ní ẹgbẹ́ wọn ẹ̀mí òdi báyìí lọ ẹ̀mí òdi báyìí lọ ẹkùn náà ti wá fún ọkọ lómi. wọn ní òpin fáwọn tí wọn ní bùkátà sí nínú àti ìgbẹlẹ ìrẹ tó ọmọ tí wọn náà bá wá wà nù wọn ìmáàmù bẹ́ẹ̀ kọ́ yóò zaka lóòótọ́ àmọ́ ẹ̀wò tọ̀hún yẹn ìjà mẹ́wàá sẹ́ẹ̀kan lọ́dún ní ìdámẹ́wàá lóṣù ìdámẹ́wàá ilé ẹ̀kọ́ ti gbé tọ́ òun fẹ́ nínú gbogbo ọjọ́ yìí nítorí fẹ́ ra sẹ́ẹ̀ lọ́wọ́ tó wá san wá wá bílíọ̀n tọ́ àwọn àlejò má ti fún ọ tó ń wo pé wo ni wá bílíọ̀n tó bá ní hundred million lọ́dún tẹ́ fídíò ẹ ò gbé a ṣé wọ́n ní pẹ́sidẹ́ntì àwọn ṣẹ́ni kìíní one million lẹ́ẹ̀kan náà gbogbo ẹni tó bá ní wá one million tí wọ́n fi kalẹ̀ ẹ̀rọ ẹ̀rọ million tó ká wọn lọ. Ṣàpèkọ̀ tí wọ́n lọ́dọ̀ ajé yìí lásán náà ni. Zakatu àgbà lọ́dọ̀ àwọn ọlọ́rọ̀ á dá padà fáwọn aláìní. Ewu sí yá lọ́mọbọ́ tó bá ti gáwé wa. Nǹkan ní gbogbo ìgbà dúdú àwọn ọmọ yẹn fi ẹsẹ Ọlọ́run bá ti kò fi di àwẹ̀ tiwa àná wọn ni ẹ sáwẹ wa nù àwẹ̀ tí a rí ni tí gbogbo ayé ti mọ̀ pé wọn ń gbà ẹ wọn tó ń fẹ gbóngbẹ àdúpẹ́ o kọlọ fi ẹ̀sìn tiwa lẹsìn tó hàn ta ẹ̀sìn tó hàn ta tani o tani o di ní oṣù rọmọdún tí o ní ma kó tó kọ kaba rẹ gbogbo ẹni tí tajà ọjọ́ ta lọ ní dáadáa ẹlòmíì lérò pé rọmọdọ́nù máa ní ìdòwò ni ọmọ pé náà rọmọdọ́nù ta owó gidi kódà nu tí òtún dáa táwọn yẹn ṣe àwọn ọlọ́jà náà bá gbówó lé ọjà rọmọdọ́nù ló dé yìí o ọ ìwọ ọjọ́ tó ta ìdí báyìí ní tàdéli ni mẹ́fàlá ni àwọn ẹrú ọlọ́run mẹ́fàlá ni wọn ẹ̀wọ̀n bí rọmọdọ́nù ṣe rí tá a bá parí rẹ̀ á sì ọdún tá a parí rẹ̀ pẹ̀lú ìgbà ẹsìn lélẹ̀ ẹsìn lélẹ̀ bẹ́ẹ̀ náà ni àwa wọ hajj hajj àwọn àǹfààní tó pọ̀ ìbẹ nínú rẹ̀ sálẹ nìkan tí wàá fọ ibi yẹn ẹ lọ kọ kí àtọwé yẹn pẹ̀lú eré kò dé kò dé kò dé bí wọn la wọn ẹ má jà fún wa ṣe fi wọn ra wọn wọ àwọn àyíká bẹ ní ti bí wọn sẹ́yìn sórí wọ́sáàpù fún mi ní bí ìjọba sọ̀rọ̀ díà tó ti ṣe kalẹ̀ láwọn àyíká sẹ́gbẹ́ wọn tó ṣe kalẹ̀ sáwọn ààyè ìjọ níyẹn nìna àkọ́kọ́ àti ìjọba. lẹ́yìn káàdì ni wọ́n máa fi fi gbogbo tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n ti tẹ̀sí yẹn báyìí gbogbo ìgbà ọ̀nà ọ̀tún orí ọ̀tá wa máa dàrú iná ọmọ bí ọ̀tá tọ́ba gbé ìgbódà rẹ̀ tọ́ba gbé síbi tí ọba jẹ́ táwọn sọ̀rọ̀ yìí àbáyé ńlọ ni ọba ti kí òun lọ́gbẹ̀ á ah, tó tún ti ájì ni. ẹ ha bí ọtí ṣùgbọ́n kó tó bá ti rèé ní mbọ́. ẹ dàgbọ́ táwọn ọmọ kàní àwọn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o táwọn ọmọ kàní wọn fẹ́ lè yọjọ àwọn ọmọ tó lè sọ ọmọ kàní wọn láti lè gbé àwọn ọmọ bọ̀ gbogbo ẹni tí o ti lọ lọ́wọ́ àtọ́ta àdìsíkì rọ̀ àlàáfíà tó péye ìwà ìwọlọ́pọ̀ jẹ́ ìwà tó tóbi níyà kí n ṣe ìfọlọ́ wà fún gbogbo ẹ̀fọ́ ó sì ṣe lè jẹ́ ọjọ́ ọba lọ́wọ́. ètò tí wọ́n dúró yìí o ra bàbá fún maka máa rọ madina máa yọ mí maka àti madina wọn pè yàn o maka máa rọ madina máa yọ mí. nítorí àgbàlérò ni pé tọba lọ fẹ́ ròyìn tẹ́tẹ́ èèyàn ti bí èèyàn ti ń fara tẹ́tọ́ ẹlòmí ò lè fẹ́ lọ ẹ̀tọ́ bá jẹ́ pé ìgbàgbọ́ lásán ni wá wọn wà ní maka o mọ́rò mọ́dínà máa ẹ̀rọ̀mí torí pé ilé iṣẹ́ ni ọ̀nà iṣẹ́ ni ọ̀dà gẹ́gẹ́ bí kẹ́ wọn lọ sí wọn lọ sí lọ́dọ̀ wọn lọ sí amẹ́ríkà wọn á jẹ́ dà rárá o kì í ṣe pé mo lọ nìkan wò lásán ìjọ sílẹ̀ yẹn lọ sí i tó ti tẹ gidi tẹ tẹ kékeré odidi olówó kan ní Ọ̀yọ́ tẹ gbà wá tó àpèjà lọkọdọ ó ní á ilé ìdí ẹsẹ títọ ó ní gbogbo ọjọ́ tó ń fi lọ sí Jerusalem kò rí báyà rárá ó ní wàá máa fi nǹkan hàn wọn wọn tẹ kọkọrọ báyìí náà ni wọn tún ṣe tí wọn tún forí kalẹ̀ o ṣùgbọ́n wọn sọ fún pé ètè kéèyàn wílé o ó tún pé léyìí fóun ṣe rí ilé yẹn ti tọ́ ni o ó ní gbà táwọn lọ sí Jerusalem irú àwọn yìí àwọn olè bá gbogbo irú àwọn ìgbà yìí wọ́n fi àgbà àwọn ẹgbẹ́ bàbá yìí ló kọ́ lọ́yọ̀ sí tọ́lù kọ̀ọ̀kan tó ní mọ́tò gbogbo àwọn mọ́tò ńlá ìlẹ́kùn wáyà yẹn gbà yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ mọ́tò kéékèèké bàbá yìí ni ló ń gbé fáwọn gbà yìí ní wọ́n lòdì náà fún bàbá yẹn wá ìyàtọ̀ tàbí bàbá yìí àdìgbà kejì pẹ́sidẹ́ǹtì ń wò ń wọ àwọn adésínà gbogbo wọn à nínú aṣọ kan náà láàyè kan náà akólẹ́sìn déédéé lélẹ́ tí n bá délé ọmọ mi tọ́ba ló ń sọ Islam mọ́kọ́ lọ́mọ sọ́tàn àwọn tí Jerusalem kò kó lọ́dọọdún. Islam ẹ̀sìn òtítọ́ ni sábà ní ká wo ìbádúgbò èèyàn náà lágbègbè àtẹ̀gbéyàwó ìjọba tó wọ ẹ̀rí pé Islam ẹ̀sìn òtítọ́ ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó ti pé láyé nínú náà dínà ìṣàkọ́ àwọn tí wọ́n fi dé wọn ọ̀sẹ̀sẹ̀ òtítọ́ nínà tẹ̀lẹ́nà ó tó ìkìtà nínà àwọn tó ti pa fún díà sábà sí àwọn Júù tí wọ́n ti àlè àtàwọn kristian tí wọn jẹ anasọrọ àwọn yẹn lọsí àjà yọrọ kò ní ti àtà àyẹlẹ wọn bá sọ títí nípa ọjà títí tó fi máa sọ jù bíà àyẹlẹ wọn máa sọ àtò hàn tèmi ni tèmi ni wọn sì nílò àwọn sẹni kankan wọn kò sọ ìró wọn káà lẹni tẹnu wọn ò ní tọrọ. àti àyà ọjà balẹ̀bẹ̀ ìgbé wọn kàn ti bíà. وقد اختلف العلماء في المعنى الذي من أجله أخذت الجزية منه àwọn olùmọ̀ yà fa nípa ìtumọ̀ tó jẹ́ pé torí rẹ̀ ni ó fi ba dídí àlọ́dọ̀ wọn. lọ́dọ̀ àbàṣà fẹ́ràn yóò fi agalabi kọ̀ọ̀lẹ́yìn ni ìmáàmù sáfì lọ síbi nínú ètò orídùn nínú gbólóhùn méjì tí ìmáàmù sáfì mú wa ìlà ànáhà ìnáma kóbílà mímú lè ànáhù mi àhìlì kìtà wọn ni tọjọ kí wọn gba jésì àlọ wọn òní gbé nínú àhìlì kìtà yòó làwọn náà wà ní àmàtó. وروى ذلك أو روي ذلك عن علي بن أبي طالب رضي الله عنه وبين ولد علي وقال أكثر العلماء أو أهل العلم أقوامون مما تقول إنهم ليسوا من أهل الكتاب ولا مجوس wọn bɛ fi ko sinu ahlu kitab ko sinu àwọn yahudi na sọ na sọ fún jọ àti ọjọ wa ina ma o fi láti ri bíbí àtúnilẹ ni yahudi wọn tẹ sọ̀rọ̀ fún kitab alukura lọ pàṣẹ kagbà jizíya ìdákọ́lẹ̀ lọ́dọ̀ àwọn amílùkítà àwọn yahudi àti nasọ́ọ̀rọ̀ àwọn jù àti akíntẹ́ àlùkòrán nípa àtàkàtà kìnìún kágbà lọ́dọ̀ ṣùgbọ́n wọn mílẹ̀ ìmọ̀jú ti ti sọ́nà sọ́nà lọ́sọ̀ yìí kágbà lọ́wọ́ àwọn tó jẹ́ ìmọ̀jú àti ìlókítà lọ́dọ̀ pé táwọn sọ pé amílùkítà ti wọn àlẹ́ pé báyìí pé amílùkítà mi ní gbólóhùn tí ọwọ́ alátọ́dà ti sọ́nà قلت قدمنا لك أن الحق أتجواتكم وأيوبي إتجوتلو هنا أحد الجزية من كل مشرك gbígba jíjìá lọ́dọ̀ gbogbo ẹni tí ọba jẹ́ ẹlẹ́kọ̀ọ́ kí ọ̀pọ̀lọpọ̀ tó lóru pẹ̀lú kàmáńdàtàlá hàjẹ́kù rẹ̀dà gẹ́gẹ́ bí hàjẹ́kù rẹ̀dà tó ṣe kó ti dálé lórí. wọ̀lọ́yà pa ánàfẹ́ kọ́ọ̀lì yìí àti nígbàgbé kò ní pamọ́ tí wọ́n fẹ́ gbẹ nínú gbólóhùn rẹ̀ gbé sanu ìní sọ̀dàdà alùpùpù ẹ̀dùn lànà alùpùpù tẹ̀ tó pamọ́ alùpùpù yìí náà ìfẹ́ lọ. gbólóhùn yẹn ní bẹ́ẹ̀nu rẹ̀ máa yẹ sọ́yìn bí àtàwọ̀ lẹ́yìn tó lè alùpùpù àdé. nítorí ìmọ̀ni tó ti fún ni lára wọn ni pé tó bá jẹ́ alùpùpù àdé ni wọ́n wọn ò sì ní tẹ̀sán pé èsì tí àwọn alùpùpù àdé ni ẹ torí pé wí dájú dájú sọ pé ẹnu ìsìn sí àwọn àbòjì dájú. bákan náà àdéhùn tí ó tó tẹ̀lé yẹn tí a máa kà ní àwọn ọjọ́ tí ń bọ̀ wá wọn náà ti kíni o tí wọ́n á tọ́ka lórí ìlú òṣèṣì yẹn. tó àbí ọlọ́kàn fáwọn owó ọ̀tá ayá ìlú àwọn akọ́dá tó ṣe àti ìlú àtẹ̀lé ní àwùjọ tá a wà lónìí. láàrin bí àwùjọ kan tó ṣe é pé kéde pé ìmáàmù kan bẹ fún wa ní ìmáàmù kan ti pé yóò kọ wa sódì ọyọ ìgbàsáàmù ìgbàsáàmù ìgbàsáàmù táwa ajá ní táwa ajá kájà o ọjà ajá ìlà àtàkà fún tẹtẹ ìbàjá àjùtì òfìyẹ. ìgbàgbọ́ àwọn àhàdìsí táwọn yìí tètè wúlò bẹ́ẹ̀ o. ìyàlẹ́ lọ bí àwọn ilé kọjá lọ àwọn ajá tó ń bẹ tí mùsùlùmí àtàkùn èdè mùsùlùmí ọjà lọ́jọ́ ọ̀la lọ́jọ́ pé náà wàá yàrá tó láàrin wa. ni àwọn ìlànà ìbágbépọ̀ sani sọlá ń bá wọn tó ti fi wọn jẹ́ méjì ìṣe mùsùlùmí tọ́ba wọn pé nígbà tí wàhálà sùn yọ láàrin wọn nígbà tọ́lọ́tọ́lọ́ tó dá yìí pé bọ́yá tẹ bá á sì mọ̀ pé islam ẹ̀sìn tó jinlẹ̀ ni ẹ̀sìn tó ní àkọsílẹ̀ ni ẹ̀sìn tó gbé ó sọ ìjọmọlúwàbí lára àwọn ni léè tó ti pé tọ́ba lọ jẹ́ kó bọ́ sọ́wọ́ ọwọ́ ẹlòmíì tí èsì islam ni irú àǹfààní ẹ̀yìn lòkulò ni wọ́n lò ẹ̀gbọ́n tí àwọn fásitì àti wọn ti di adarí ayé àwọn róòmù ẹwùgbà tó ti jẹ́ adarí ayé ẹwùn ni wọ́n kojú àwọn ọmọ rẹ̀ dáadáa wọn ti bá wọn wọn fi dín àwọn ẹwùn kọ àwọn okùn tó tẹlẹ olóko sọlẹ ríyà ẹwùn táwọn fún mi ti mùsùlùmí àwọn tó tẹ̀lé owó fi dín ẹ̀sán fún ojú àwọn mùsùlùmí tọ́ba jẹ́ pé owó wọn ní ìtẹ̀ ìyẹ́wà bóyá mùsùlùmí kan ó bóyá méjì tẹ̀ wà láyé ìlà àyè ṣàbàbà. tòun ti bẹ́ẹ̀ ẹ̀yin lérò kí wọ́n ti mi wú ni ẹlẹ́rù kan ti mi ọ̀tẹ́ ni wọ́n bá wa jà pẹ̀lú ogun ìròrí wọ́n bá wa jà pẹ̀lú ogun tó pamọ́ ọjà tàbẹ́lẹ́ pàápàá jùlọ àwọn gbogbo àwọn ọ̀rọ̀ yẹn wọ́n fi bá wa jà tó lórílẹ̀-èdè nàìjíríà káwọn. pọ̀lọpọ̀ kan lọ́jọ́ pé àwọn yẹn ni wọ́n ń gbà ní ọ̀dọ̀ ìjọba àpapọ̀ tó ti pé kankan ọ̀tọ̀ sòròsòrò níbẹ̀. èdè ọba tó ń sọ bá jẹ́ pé ọba tó kẹ́ mùsùlùmí tí ò tún jẹ́ nàìjíríà látìlẹ̀ òkèèrè kò sí tẹ̀gì. tẹ̀gì làwọn mẹ́ta ni bí ẹgbẹ́ òṣèlú mùsùlùmí ti ìdájí dáadáa. àǹfààní náà ní gbogbo àwọn kátà tó ń yìí ẹgbẹ́ wọn kọ́ ní ilé wọn tó láwọn tó wọn wáyé náà bẹ́ẹ̀ mọ̀ tó kàkà bẹ́ẹ̀ sí. ìrìndó náà lè tó ti wù lọ́wọ́ wọn ní ìjà fún wa lé. èrò tí wọ́n ní pé iná ẹ̀sìn ti ń jò yẹn àwọn fẹ́ bomi bá ìmọ̀lẹ̀ ti ti sísan yẹn ti làwọn fẹ́ bá pẹ̀lú ẹnu wọn. ọ̀rọ̀ wọn wọ́n wá gbàgbé kódà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n múná nípa lọ́sẹ̀ ìfẹ́nu fẹ́. ńgbọ́n ọ̀rọ̀ ní ẹja tẹ́lá wọ́n múná nípa lọ́sẹ̀ wọ́n abẹ́ wọ́n abẹ́rẹ́ sí ìfẹ́nu fẹ́ gbé gbọ́dọ̀ tán sí orin àwọn fẹ́ẹ́ máa fi ẹnu wọn pa ìmọ́lẹ̀ ọ̀lọ́ ẹni kọ́ máa ná gbogbo tí wọ́n dára wọ́n máa ná owó ọlọ́ọ̀ni tó má yóò wúlò àwọn wọn kú rí wọn tó má tẹkùn lọ àlejò ká sọ̀rọ̀ yọ kọ́kọ́ jẹ́ wọn àgbámọ̀ fún wọn tó má yóò wúlò àwọn ẹ̀yin mùsùlùmí ló sọ̀rọ̀ yìí ẹ̀jẹ̀ fún ọmọ náà ẹ̀jẹ̀ fún ọmọ náà tó ìmọ̀lẹ́ ẹ̀sìn ọlọ́run ti pa ọjọ́ ra wọn tí ìbá ti gbọ́ náà wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ dúró sí ẹ̀sìn tó bá wa bójú tó rí tó bá jẹ́ pé pẹ̀lú gbìyànjú táwọn ọ̀tá ń tẹun ni mi ò rò pé mùsùlùmí kan fẹ́ rí èmi mi kàn fà sí mu rẹ̀ nínú tẹ̀mí ayé ìgbà gbogbo wàhálà wọn tẹ bá rí sílé ìjọsìn bá pọ̀ lọ bí twenty níbi kan ẹ kí mọ́sálásí kan ó jẹ́ wọ́n títí pẹ̀lú ìwọlọ wa tó ṣẹlẹ̀ yìí gbogbo tó ní wọn fi jà gbogbo sí nǹkan tó o lè jíjẹ lọ́sàá tó o lè jíjẹ bí kàtà sẹ́yìn o lè ti kí ọ̀sẹ̀ ìgbà rẹ̀ wọn ní kẹ̀kẹ́ sẹ́ńtì ẹ̀jẹ̀ kan ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ àforíjì láti rí bẹ́ẹ̀ pásítọ̀ ní pásítọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ àforíjì sọ́tà kọ́nà òkè bí náà tó ń kó fún àwọn sòmí tó ní níbẹ̀ iye plọt méjì mẹ́ta fún mùsùlùmí láì mọ iye éka ẹ̀ka sẹ́yìn ṣèjọ sọ̀rọ̀ ọ̀gbìn. ṣé àwọn tí wọ́n ń gbé bẹ̀yẹn ẹ̀ rí pé ṣé ẹ̀ tuntun yìí pọ̀ ẹ̀ rí pé ibo ni wọ́n. àbẹ́tẹ̀ yìí kọ́ ni wọ́n ń sọ ọmọ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ẹlú lónìí wọn. sẹ́wọ̀n àtúndì kan ti Islam ẹ̀yọ̀ wọn kò lè lédè ìyá àtọ́ àtọ́mọ́ àlùmọ́ ṣé kírísítẹ́nì ò sí inú fílàní ṣé kírísítẹ́nì ò sí inú haúsá ni ẹ lọ sóko bá sọ̀kẹ́ lórí wọn lẹ́yìn kan sọ pé wọ́n sọ ọmọdé haúsá ni. lọ́wọ́ ẹ̀kẹ́ ní sàfẹ́ ìbílẹ̀ ti bá dá sọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n fẹ́ ìsìlámà ti lè jẹ́ sùkàlù lọ. wọ́n bá yín já ọ ń bọ̀ ní kálukú wájà gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìròyìn lọ́mọ mùsùlùmí mi ní lórí wọn ni lórí wọn ni mùsùlùmí ni èmi ní ọba tí àwọn ènìyàn tí ọba tí ìta kọ́bẹ́kọ́bẹ́ sára mọ́tò tí o ti ìta sára sára mọ́tò tí o ti lẹ bí plate number yọtò bari àbọ̀tò rẹ gbogbo ẹ̀ tí o ti dé dàbẹ̀ tí o ti dèbí àwùjọ láàrin tí o ti kọ́ ilé kótó kókun dàbẹ̀ o ìgbéyàwó tó láàyè wọn darọ títí bẹ́ẹ̀ lọ ọkọ ìyàwó ọkọ ìfẹlẹ lẹba lọ mo ti gbalaga do mo ti gbalaga dẹrẹ ẹni mo ti lọ ẹni a ti wá sí lásìkò ọjà àtàbí ẹgbẹ́ yẹn sọpọ ẹ ẹ ti onígbàgbà ẹ kún ajá rárá yá bàbá bá wá wákàtí wá díà lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ lànà tá à ń lò sí èké lànà wa àwọn àwọn òfin ni ṣùgbọ́n ìjókòó kékeré gbogbo oríṣiríṣi nǹkan wọn wọn bá tẹ̀lé wọn lára ẹ̀ẹ́dùn máa rí pé ọmọ mùsùlùmí gbà tẹ́ bá débi kéèkì sọ̀rọ̀ ẹ̀ ìná ìjọba kan máa sọ pé kí ni ti nọ́ńsẹ̀nsì nìyẹn nọ́ńsẹ̀nsì nìyẹn èmi tẹ̀ ń wé mùsùlùmí ni mí aláàjì dáúdà lòun tẹ́ bá rí ọba sọ̀rọ̀ kan báyẹn wà lóyún láyà ọba nínú ìjẹ́pọ̀ jẹ́ ìkọ́tọ̀ ni àbí dábìbì lọ́fẹ́ wí ni tẹ́tìkì dábìbì lọ́fẹ́ wí ẹgbẹ́dìkì ní kọ́tọ̀ pẹ́tìkì dábìbì kásímì. ẹ̀wọ́ bá ti jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ṣẹ̀ríà nínú náà. ìkànnì wọn kò ní ẹ nọ́ọ̀sẹ̀sì ní ẹ èmi tí wọ́n sọ yìí àmì muslim Alhaji Gani lórúkọ òun láyé kíní kan wò ó ti dá ọ̀rọ̀ sẹ̀rí alẹ̀ láyé kíní kan wò ó ti dá kíní kan rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àpò ilé ibẹ̀ subhanallah pọ̀pọ̀lọpọ̀ bí ìgbésẹ̀ yìí yẹn wọ́n sọ nígbà tó ti jẹ́ pé mùsùlùmí lọ́sọ̀rọ̀ ìpìlẹ̀ lérò bá àwọn òṣèlú mùsùlùmí yòókù ọ̀ mùsùlùmí lérò ìpìlẹ̀ yòókù ọ̀ gbogbo ìròyìn láti bẹ̀rẹ̀ lórí kìtẹ́kì. lápá àwọn oníkàlùkù wa ìjà ní tẹ̀sí rẹ̀ kò sí tẹ̀sí ìṣòro ilé gbogbo àwọn àhàdé níta ní táwọn yàrá fẹ́ máa gbé àwọn àdàpà ọkà wá fún wa nípa ẹ̀sìn wa ìmọ̀ mi dá ọlọ́run kàdà ipò gígẹ́ báyìí lọ sí báyìí lọ sí ibi táwọn ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ ìlànà àwọn báyìí fún wa lórí ọ̀jọ̀ pọ̀ sọ́kọ̀ fún ọmọ pàápàá. فإن معنا إجابة الله إلى آخر الساعة اللهم صل على سيدنا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم إذن نعم وأنا سوء نعم وعليكم السلام نعم àwọn ìwé ẹ̀rí pọ̀ ṣe ìgbàsílẹ̀ gbá ẹgbẹ́ tí ó bẹ̀rẹ̀ tó bá ti ṣẹlẹ̀ lọ́dún báyìí tí ó bá gbogbo òun wọn ti ẹ̀sìn máa ń pọ̀ tó ọ̀dọ̀ orí ẹ̀ lè gbà fún irú ẹgbẹ́ bí irú ẹgbẹ́ ìgbàgbé ti gbé máa tó gbà láti. tọ́ àyẹ̀tọ́ kọ́ fífà wọ̀ tọ́ kọ́ máa ti ju ọjà wọ̀ lọ́wọ́ tọ́yìn pé kìí tó ṣe ń kó bẹ̀ níbi tó ṣe pé kí tọ́yìn pé ó sì tún àsọ̀rọ̀ pé lọ yọ máa sọ̀rọ̀ pé wọ́n bá àwọn ẹja sọ̀rọ̀ òbí ní kábàtà náà ni pé nígbà tó ẹni mú sí tó ó sì máa ń bá tó tó ẹjẹ́ àkọ́kọ́ tó ń ṣe lára rẹ̀ òní bí ó mú sí mọ́ tó sì lè fi bàbá mọ́ ó ti bẹ́ẹ̀ bá ní ìṣe tí sàmọ́ kàdá ẹ̀yìn òkú náà tó ṣe lára rẹ̀ tó ṣe báyìí ẹ wà lọ́mọ bá ń bá tí ọba mú sí gbàtọ́ bí ẹ̀dá ẹlọ́mọ bá sọ̀rọ̀ ẹ̀mí ọ̀rọ̀ fún alábàjẹ́ ti sùúrù tẹ̀lé máa tẹ̀sí láti ta ẹ̀ kò yí lórí ta ẹ̀ tó ẹ̀mí jì ẹ̀ ń gbé ẹ̀fẹ́ bọ́ sòkòtò àwa la sòkòtò sòkòtò ń fẹ́ mọ̀ lọ́wọ́ wọn ẹtì wà pa bẹ́ẹ̀ fi máa wọ ẹ̀dá pẹ̀ mọ́ mọ́ sí mọ́ mọ́ mọ́ sí mọ́ ọlọ́run bá ti dáná tọkọ ẹ fi fi bá ti fi ṣe ìkàbá yìí bóyá ìwà wúlò bá ìsìn kọ́ àwọn ayé ọmọ yìí kẹ́kẹ́ sùn fún lánàá. ẹgbẹ́ ẹ̀ka sọ̀rọ̀ tó fi ní fagbó mọ́ tó fi ní mutí mọ́ ẹ sì máa ṣègbìyànjú tó bá jẹ́ pẹ́ni tí ó lè wà láti ẹ̀ka parí tẹ́lẹ̀ máa mú lọ sí òde wá sí ni ẹ máa mú lọ sí ni wá ẹ̀sìn ní bí ó fi rún lẹ̀ ẹ sàjọ ọmọ wa mọ́sálásí ẹ ẹ súnmọ́ ní ọ̀nà tó ṣe pé súnmọ́ yóò fi ní ipa omi ìbú bẹ́ẹ̀ náà yóò àtọkùtà bá àmọ́ gbọ́ bẹ́ẹ̀ tẹ́lí tẹ́ bá fẹ́ fi wá jẹ́ kálọ̀ ní kílọ̀bù wa ìdí inú gbọ́bẹ̀ ọ̀dà láti wọ́n jò kúta tí wọ́n fà á àpékẹ́ bá ọ̀ àìmọye èèyàn ló tara bẹ́ẹ̀ sọ̀rọ̀ ikú dáná tó ní gbòòrò sọ̀rọ̀ máa bá sọ̀rọ̀ lóhùn nìkan ẹ̀sìn máa sọ fún àwọn ọ̀rẹ́ ìfúlẹ̀ yorùbá wọn lọ́ọ́ ọ̀rẹ́ ẹni kó bá lọ́ọ́ lè yára wọn jákùtò lè tọ́lọ́ ẹ sì wá da ẹ ojú yìí ẹrẹ wa níjọ́ tí mo kọ́kọ́ rí ojú yìí ṣètò fáìlì báyìí lọ fún yàtí mímu náà lójú ojú yìí wọn ojú màrí báyìí inú rẹ̀ ọkọ̀ ọ̀tọ̀ lọ yẹn sí ẹ̀ débẹ̀ yẹn á ayé kalẹ̀ ojú yìí sọ̀ kalẹ̀ kínníkínní kan wà sọ gba àwọn kan tó náà máa rí o yọ máa rí o yọ máa rí o tẹ́ ẹ bá fi ilẹ̀ o sì fi pẹ̀lú àtọ̀ náà sùn náà wọ̀ dáadáa ó jìnà sí àwọn ìjọ ó jìnà sí àwọn ìyàwó ó jìnà sí igbó àti ọtí mímu bọ́ọ̀ bá ti jìnà sí yẹn iṣẹ́ ọ̀rọ̀ orí òòrùn ẹ̀tọ́ ní ti ń bẹ lọ́kàn rẹ̀ tí mu yẹn náà lójú kọ́ máa sọ gbogbo ẹ̀ mọ́ra wọn ó ṣeé ṣe gbà tó bá ti fi yẹn lẹ̀ tó fi wájú wọn láti dáadáa káwọn àkọlé kọ̀ọ̀kan wọn yìí tó bá jẹ́ tó lè ka kan ẹgbẹ́ kan tó lè ka fún ẹgbẹ́ kan tó lè ka ìwé alágbájá mo fẹ́ gbé ìwé kan fún péjì méjì náà mo fẹ́ tẹ̀ lọ́kàn bẹ́ẹ̀ tẹ́ bá ka dáadáa mo tẹ́ kò fi kù yìí tẹ̀sílẹ̀ sọ tẹ́ kó yín bẹ́ẹ̀ mo ní ẹ̀kú tó kù yìí ẹ tẹ ẹ kojú yàrá ẹ kùnà bí ó ti rí ah, ẹgbẹ́ wa ẹgbẹ́ wa ẹgbẹ́ wa ẹgbẹ́ ọkà sọgbà tó kà tó àtọ àlàyé ẹ fún kí wàá nídájọ́ kí ni ẹ wá sọ tó ń tọ tó ń sọ bí nǹkan bá ọ̀rọ̀ sí báyìí wọn tó rà kábẹ bẹ́ẹ̀ tọjá pé Yorùbá ni àtisọ́kà tó lálàáfíà ìbẹ àtàwọn tọjá ìdàkejì rẹ̀ àwọn ẹ̀kọ́ tó pàtàkì fún mùsùlùmí tó ń tún sí Yorùbá ń bẹ sẹ́gbẹ́ yorùbá ni wọ́n bá kà á díẹ̀ díẹ̀ ti ń ka ọ̀nà díẹ̀ díẹ̀ ti ń ka ọ̀gbà tẹ́yìn náà ti wá bàbá yìí ilẹ̀ lérò kọ́ ẹ̀kẹ́ máa dùn nítorí ọba ti bàtà dé nǹkan òfun ẹ̀fun ó sì kó ma sọ ọlọ́run bá kọ́dà kọ́ náà wà lọ́wọ́ ó sì bá wa fún ẹni bẹ́ẹ̀ ní ṣùgbọ́n àtúntàn bá wà ní owó ìbò bẹ́ẹ̀ bá wà lọ kàwá sí mẹ́ta ìsìlámù àti ọlọ́kùnrin àti ìdá. Thank you. àhàdà wọn ní láti gbé bí ọ̀nà pínpín hadith nípa ọ̀nà tó gbà lọ́dọ̀ wa méjì náà ló pín sí hadith tọ́jú mutawatir àti hadith ahad wọn ní pínpín àtàkùn yìí táwọn oní hadith pín ṣé túmọ̀ ìdájọ́ báàkì lò wọ́n tọ́yàtọ̀ ní àbí ọ̀yàtọ̀ yóò dájú pọ́ yàtọ̀ ṣùgbọ́n kò sí kankan tá a lè lò nínú wọn. tàbá ní àhàdé tó lẹ́nu tàwa ti rọ̀ náà kọ́rọ̀ ti ẹ̀rí lè púpọ̀ jù. bàbá ní àhàdé tó lẹ́nu àhàdé òun náà ń lè kó tí báyìí kò sì sí ìdájọ́ tá a lè lò. ìdájọ́ tó bá ti dá lé lórí lóògbà tó bá ti lálàáfíà á olùmọ̀wá ṣẹ́gun nígbàdí rọ́ṣùmọ̀ ọ̀gbọ̀n tẹ̀lé wọ́n ti tíra bí alẹ́ alẹ́ hadith ṣojúdàtò bìnnà fìhí sí àkọsílẹ̀ àfáyé wọn àṣà hadithi ẹ̀rí ló ń gbẹgbẹ fún rẹ̀ jẹ́ yálà ní ọ̀rọ̀ àkídà àbí ní àwọn ìdájọ́ ìbá jẹ́ mùsàwákìrọ̀ ìbá jẹ́ àhà àtúkìní o àgbà lókè bàtà pé ọba ti àhà àhà ní ọ̀sẹ̀ kìíní o tó bá ti fẹsẹ̀ múlẹ̀ nínú àdìsẹ ahad oní ìnámọlẹ àmọlù bìbí yá tẹbà lọ gbọ mọlù gbà wá ẹtọgbà lọdọ lọ mọlù yàtọ sùn tẹbà tó ẹtọgbà lọdọ ẹtọgbà lọdọ mọlù yàtọ sùn ẹtọgbà lọdọ ẹtọgbà lọdọ ọmọ rò yàtọ sùn kótó di pé àwọn afánukùtọ pọ kótó ìsúná gbà tí àwa nílò àti mọ̀tàwátì àti àhádì méjèèjì náà láti fi ní òun láàmú fún ẹ̀rí lópin ìgbà tó lọ́ba tí kò fẹsẹ̀ nílẹ̀ tó a ti kí ni o a lò wọ́n mọ̀ kọ́lá àyà wà á lọ. sọ́kì àtàwọn ọ̀rọ̀ ṣàmùlẹ̀ ṣàmùlẹ̀